إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فيا عباد الله ففي القرآن الكريم آيات كريمة تدل على وحدانية الله واشتملت على خيرات كثيرة من المأمورات التي أمر الله بها ومن الأشياء التي نهى الله عنها دعاء عوعى وأشمل من بعد من ايه المعاني المفيدة للبشرية ومن أوجب هذا القرآن والتي قال عنها بعض الصحابة رضي الله عنهم أنها من الوصايا العشر قوله تعالى في سورة الأنعام الآية الثلاث فيها من 151 إلى 53 قال الله تعالى قل تعالوا أكل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون adúpẹ́ ní الله ọlọ́run ọlọ́run bá ti ọpẹ́ tọ́ sí agbàyí tó kò sí ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi òun nìkan ní ọ̀kan tuntun tí ò ní orogún àtìgbà tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òtítí ọlọ́ọ̀ba ní ẹrúsìn rẹ ní kí ọlọ́ọ̀ba tó kẹ tí ó gẹ̀ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ àti gbogbo ẹ̀rù yòówù tó bá jọrọ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìdè kọ́lọ́ jẹ́ kí á wà nínú wa ẹ̀yin olùgbàgbọ́ oko oríṣiríṣi dáadáa sínú fọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àwọn nǹkan tó ṣe ń pé ọlọ́run sáwá láti ká máa ṣe tó jẹ́ pé àwọn nǹkan dáadáa ni kí fa àǹfààní ènìyàn ó sì sọ àwọn nǹkan tí ọlọ́run bá ọ̀fẹ́ kí á ṣe rẹ̀ òun náà ni a ti rí ìgbádùn lórí ìfẹ́ láti rí dáadáa láti ráǹfààní bí àwọn àyà ìṣòwò ajé àyà apá kan nu rẹ̀ fún kẹ́kẹ́ fún ju apá lọ ẹ ẹ lè fi wọ ahad kẹ́ẹ̀fì wé tàbí ẹ̀dá àbí láhàbí wọ tàbí nípa ìtumọ̀ oríṣiríṣi tó sínú nínú àwọn ayé àfúrán tó jẹ́ ẹ̀sà tó yẹ pé nínú apá lọ àwọn sàbí àlejò sallallahu alaihi wasallam ó ní ẹ̀ ń bá fẹ́ máa sọ́ọ́lẹ̀ ọlọ́run mẹ́wàá tó sọ sí ojú kan náà nù kọ́ àwọn ayé àti nínú suratul an'am aya one hundred and fifty one àti one hundred and fifty two àti one hundred and fifty three àwọn aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀fà tí apákanú àwọn sàárà tí wọ́n sọ ike àsọ́ọ́lẹ̀ ọlọ́run mẹ́wàá fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́ ń fi ọ̀rọ̀ fún wọn kẹ́ ẹ máa ṣe rèé kẹ́ ẹ máa ṣe rèé kẹ́ ẹ bá ti dìrọ̀ mọ́ ẹ láyé ẹ jìbì lọ́dọ̀ ọlọ́run láti fi yára òun náà ní sí àwọn àyà tó kó sínú ọ̀wá tí bá ti lè sọ̀rọ̀ lórí ẹ̀sùn lórí nígbà mi títí èké ká lóko fún lọ yẹ wò gbà tó bá tó délé ó tó yẹ ọ̀rọ̀ àwọn onímọ̀ wò lórí ẹ̀ Suratul An'am àyà one fifty one sí one fifty three ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kúlù ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'an ọlọ́run ká àmẹ́bí wọn sọ́nà bá àlè ọ̀sọ́nà ọ̀pá láfẹ́ ìgbé sọ fún àwọn káfíìnì mi sọ fún àwọn mọ́mìnì àwọn tí wọ́n gbà ọgbọ́ àtàwọn tí wọ́n nígbàgbọ́ sí ọ sọ fún wọn pé ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n ka sọ́nà ọba ti lé wọ̀ kí n kà á fún yín pàtàkì jùlọ àwọn tó fi pé wọ́n sọ pé àwọn ní oṣù ìwé gbà látọ̀dọ̀ ọlọ́run ṣáájú àdínàbíwọ̀ Muhammad sallallahu tí wọ́n sọ fáwọn ń tẹ̀lé ṣùgbọ́n wọn tẹ̀lé àdébò Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àwọn tó fi pé wọn ò sí lọ́wọ́ ọlọ́ọ̀ni kọ́ máa sọ fún wọn bẹ́ẹ̀ náà làwọn tó jẹ́ mùmínì kọ́ máa jẹ́ ìkìlọ̀ fáwọn náà ìgbà ẹ̀jẹ̀ nǹkan tí ọlọ́wọ́ bá tó ti léèwọ̀ ẹ̀jẹ̀ nǹkan á fún yìí ìgbà àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́jà nǹkan ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run òní pé tẹ́ ẹ bá ti ń sin lọ́run ẹ gbọ́dọ̀ ohun kankan mí pọ̀ mọ́ lọ́run. Allah tó ṣirikù bí ike a ẹ gbọ́dọ̀ sí káńtó ṣirikù irú nǹkan mí pọ̀ mọ́ lọ́run. àìmọye èèyàn ti ń sin lọ́run tí ò sì tún jáwọ́ fún òbí ẹbọ síde. àìjáwọ́ fún òbí ẹbọ síde gbogbo ìsin rẹ̀ kò ní èrè kankan wájú ọlọ́run. ويقول الصفاء النبي محمد صلى الله عليه وسلم في لئن أشركت ليحبطن عملك tọ́ bá ti léwu nǹkan ní ìfọ̀mọ́ lọ́wọ́ ti fẹ́ ẹ̀yọ́ bàjẹ́ ẹbọ títí ìmọ̀ ń ba fẹ́ jẹ́ ni kọ́lọ́ tó gbé ìyá àtẹ̀yìn jìnnà sí tí mo mì ní tọ́ bá gbélé ayé tó sin ọlọ́run tí ọ̀sẹ̀ bọmọ́ lọ́run tí kò fi wá bá ìlú ẹni sí ní àtìkúmẹ̀ntì tọ́da ní lórí ìfẹ́ ṣùgbọ́n tí kú bá jẹ́ tó ti wà lórí àfipamọ́ àsokọ́ ọ̀fọ̀ oògùn burúkú oríṣiríṣi idẹ́ tó ti wà lórí tó fi pamọ́ sínú ilé àbí ikú nígbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ tí ó ti wéèkì láìpá rẹ̀ o ti fi àdìdé ńlá ó tọ́ bá kú lórí ẹ̀ òní rí àforíjì ìtọ́lọ́run tọ́lọ́run tó tọ́ akó ìnáwó ẹ̀. Ị àkọ́kọ́ rẹ̀ sọ́jà àtọ́lẹ̀ tọ́lọ́tọ́lọ́ ń tẹnu wọn fún wa nù kùrán tẹ́tù nù kùrán dálé lórí látòkè délẹ̀ ibi àlùlá kú bí ìgbà òkè ti ń lọ ẹ kankan mọ́ lọ ẹlẹ́ẹ̀kejì tọ́jú àtọ́lẹ̀ ọlọ́run wá náà ẹ gbọ́dọ̀ máa ti dáadáa sí àwọn òbí ní ní gbogbo ojú sọ́nà tí yẹn bá àwọn ti dáadáa agbọ́dọ̀ mọ ti dáadáa sí òbí méjèèjì kódà tó bí ọba jẹ́ mú mi ní òdodo ẹ̀sìn rẹ̀ kí èsì ẹ̀sìn ìgbàgbọ́ òdodo là ní bá gbé ṣùgbọ́n kọ́ jẹ́ kó mu agbọ́dọ̀ fún un ní ìrànlọ́wọ́ bàbá ti lágbára kálíbà àmúrígbọ́ nínú ìwọ ọ̀tọ̀lọ́n ẹni tó lóbodì méjèèjì láyé tó gbìyànjú kí wọ́n tó papòdà ẹ̀ńtí ìfẹ́ ẹyọkan ní bẹ kó gbìyànjú kẹyọkan àwọn tó lọ ẹ̀ńtí tó kò ní kankan àwọn méjèèjì ló fún wọn fún lórí Islam wọn ti sàrà kọ́mọ sàrà ni kọ́mọ fún wọn kọ́mọ ti sàrà fún wọn lọ́nà tó òtítí ọlọ́sọlọ́lá àríwọ̀sálàm nínú hadith lẹ́kọ́ ọ̀rọ̀ sọ fún wa yìí pé nínú ìtòdó gbòǹgbò nípa títí dáadáa tó bí ẹni òun náà ni pé ńgbà tó bá tún lọ tán àwọn tí wọ́n dé olùfẹ́ rẹ̀ tí wọ́n wá àwọn táwọn náà máa wá téèyàn tuntun máa wá àwọn èèyàn tó tún máa ṣe dáadáa sí wọn. ládàá yìí wọ́n lọ máa bá òbí rẹ̀ láwọn àsìkò mí ọlọ́mọbọ́ máa fi hàn àwọn òbí rẹ̀ sínú ó sì máa dùn sí i ọmọ wọn ti ń bẹ nílé ayé ẹlẹ́ẹ̀kẹta nínú tọ́lọ̀ ń sọ fún wa ní wáyà yìí ó ní wàlá dákúlù awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum ẹ má pa àwọn ọmọ yín nítorí òsì àwa láti ìjẹ ikú fún wọn bẹ́ẹ̀ ni àwa láti ìjẹ ìmú sí yín náà àwọn ènìyàn níjọ́ àmì náà ti tún wọn ní ìpínlọ́nà ara mi nílẹ̀ lábáwá wọn ó torí pé wọ́n bímọ fún wọn yóò wo pé kò sí owó kò sọ yóò sì pa ọmọ yẹn àti jù sínú kòtò àti rí mọ́lẹ̀ ọlọ́run sọ pé ìgbà téèyàn ro òun ọlọ́run pẹ́ nìyẹn ọlọ́run ọba tó ṣe ìjẹ́ imú fún òbí yóò ẹ má torí ẹ lọ kó ìparun bá wọn bẹ́ẹ̀ náà ní àwọn èèyàn míì lé àwọn àsìkò yìí tọ́lẹ́ tí wọ́n máa gbìyànjú láti kó parun bá ọmọ ọlọ́run sì ń jẹ wọ́n lẹ́kẹ́ tí wọ́n má máa tẹ́wọ́ nǹkan báyìí máa ẹlòmí ó bímọ yọ gba wàá bìkan lọ gbèjì sí ẹni tí ó sì tẹ̀yìn ogún oríṣiríṣi ní ọmọ olùkọ́ mi rẹ̀ kọ́mọ̀lélóyún. islam yọ̀ǹda fún wa lásìkò tá a bá fẹ́ ṣe obì olóyún ike ká máa yẹra fún ètí nǹkan tí wọ́n fi dàtara rẹ̀ kọjá síta ìsìláàmù mú yẹ wá ìgbà àwọn oríṣiríṣi tí wọ́n ń lò yìí tí ọba ti ní lára bá ti ní ẹlòmíì wọn mọ̀ mọ̀ lọ gbélé ọmọ rẹ̀ kó yóò wò bí mọ́mọ́ tọ́ba ti ń pè ìnira tó ba ní ìdẹ́nu pẹ̀lú ọmọ bíbí kò sí ìwọ mbẹ ṣùgbọ́n ó ti dìtámì kó wọn gbọdọ̀ bí jọmọ méjì lọ òun ní bí jọmọ méjì lọ òun ọ̀fẹ́ wàhálà yọba ni wọn fẹ́ kàn báwọn ìjọlẹ̀ ọmọ kó mbẹ àbí mi ọ̀fẹ́ tó fún wọn fẹ́ báwọn bí ni àbí mi ti lóògùn tí máa lò tọ́ba ìsún lóògùn yẹn ó ní side effect tó burú lára rẹ̀ bíi kára rẹ̀ ọmọ gbóná bíi kí mẹ́sìkì ọmọ wá ìjọ mẹ́jọ síra wọn bíi kọ́ máa ní wéè kọ́ máa tóbi tí bọ̀kìlì nítorí oògùn tí ń lò yìí àwọn nǹkan wọ̀nyí tí ó kó ìnira bá wa kásá fún kájìnà sí i àwọn tí wọ́n ṣe ní ìlú tí wọ́n fi tẹ́sì àwọn ọmọ tí wọ́n wò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní sẹ́fà wa náà ṣùgbọ́n ọlọ́run dá wa lórí kìrìtìrì tọba ti lè jẹ́ pé aburú ọ̀sẹ̀lẹ̀ tí obìnrin látara àwọn nǹkan wọ̀nyí kó jìnnà sí ọmọ tí ó kúkú wáyé ọlọ́run ti mọ̀ á èyí ò ní wáyé ọlọ́run ti mọ̀ á gbogbo ń tá aláàṣẹ kò díwọ̀ ìjọba tó wá tọba ti wà nù àkọọ́lẹ̀ tọ́lọ́ ká yẹra fún wa ká tẹ̀lé okùnfà tí ìsìláàmù bá fẹ́ káwa gbára lọ́dọ̀ lórí okùnfà tọ́ba lẹ́kọ̀ọ́ nínú ìsìláàmù. bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ bá ń sọ fún wa èyí tọ́jú ẹlẹ́ẹ̀kẹrin ó ní wàlá tẹ́kọ̀rọ́ bólúfà wá níta máa ọgbọ́n ara mi nínú àwọn máa bá ìtọ́ba jẹ́ nǹkan àbàjẹ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ èyí tó fojú hàn táwọn èèyàn ka yín mọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n yẹn ń wà yín ni àbí èso pamọ́ fẹ́fẹ́ láàrin wà tọ́lọ́ọ̀nù ọlọ́ọ̀nù kan ní yọ bẹ́ẹ̀ kó o

ìdènà sínú àdìní jíjìnà sómi olómi omi sí ìsè ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ mọ́mọ́ bá dú ọ̀rọ̀ rẹ̀ gbẹ́jọ́ máa takú ọ̀dọ́ òun ní bómi tó sí iná dúdú ọ̀dọ́ rẹ̀ lọ ọbẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ náà nìyẹn bó tiẹ̀ tí ì sùlé lórí ọbẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn kìí ti dọ́kàn náà nìyẹn máa mú obìnrin lójú títí tí ọmọ sùlé lórí tẹ́lẹ̀ náà kó dàbó sí nǹkan fẹ́fẹ́ ọkọ̀ ọmọ pálẹ̀bẹ̀ náà ni tó fi wá rí pé ọ̀nà yìí

tọ́lọ́ bá sọ fún akọ́kọ́ la sẹ́kọ̀rọ́ bí nípa wa ìṣe máa zọ́ ara mi ní àwọn máa bọ̀ kọ́ni. nítorí bá jẹ́ ìbàjẹ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ èyí tó fojú hàn bẹ́ẹ̀ àti ìtọ́pamọ́ ń bẹ́ẹ̀. dúkìá ọmọ òrukàn dúkìá ó dúkìá owó olówó jìnnà sí tọ́ ọ bá ti jìnnà sí òní jẹ́ lọ́nà sí ọ̀gbàdá ẹbọ títí jìnnà sí. tó o bá ti jìnnà sí òní sí sọ́fin rẹ ẹ̀ ń tọ́jọ́ lẹ́bọ̀ máa ń sá ẹ má jọ fi pọ̀ bá ti bá fi pọ̀ àgùntàn tó bá bá ajá rìn onókùn jẹ̀gbẹ́ kọ́lọ̀ nǹkan tó wá kú bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa jìnnà sí àwọn nǹkan ìbàjẹ́ yìí ẹ di pé tá a bá ni. gbogbo sọlọ sọba ni ko ولا wala ولا wala tẹkọrọbu nípa wa ìtànà bàrà mi ọmọ bàbá mi. àwọn tó bá jẹ kan bàjẹ́ tí ọ̀dà títẹ̀rí ọ̀fẹ́ tí ò bójúmu nínú àwùjọ ẹ máa jìnnà sí èyí tó ń fojú hàn bí àtúntò pamọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́ọ̀bá sọ pé wàlá taqtulu an-nafsa allati harrama Allahu illa bil haqq. ẹ̀mí tọ́lọ̀ ń sọ ike ìwọ ni ẹ gbọ́dọ̀ kópa wọn bá ẹ máa jìnnà sí i ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí ti tí èsì kọ́ sí ẹ gbọ́dọ̀ pa èyí tọ́ sí gan èèyàn máa ń ṣe ọgbọ́dọ̀ dé

E bá ta ìdá gan tẹ̀lé àwòsàn kọ́ jẹ́wọ́ ní kóòtù tọ́ba yẹ kó yọ ọ̀fà kú lọ kọ́wọ́ àtúnṣe ní àti tọ́ba ti ń pé ọgbẹ́ ní ìyànlọ́ náà bò l'ókù òun náà ti lẹ́tọ̀ọ́ sí àti bí ẹ bá àwọn fámìlì kan wọ́n ti bá ti àwọn ọmọ ìdí nìyẹn wọ́n ń wọ́n fi ń ṣe dá wọ́n fi ń fa wàhálà síra wọn lọ́rùn torí pé tírú ẹ̀ bá ti ń gbilẹ̀ nínú àwùjọ etí wọn ó ṣe fúru wọn báwọn náà nìyẹn etí wọn ó ṣe fọmọ wọn nù làwọn náà ti fáwọn ọmọ ẹnìkan etí wọn ó ṣe fáyà wọn nìyẹn etí wọn ó ṣe fẹ́ gbọ́n wọn tí wọn ó ṣe fá búrò tí náà làwọn ti ń ṣe fáwọn ọmọ ẹnìkan nìyẹn ìbàjẹ́ ni eléyìí ní ti ń pépè pépè tí wọ́n létí ìtàwọn èèyàn kan ṣe ní bí àti òní àtúbọ̀tán rí wọ́n tó kó wá ilẹ̀ tiwa náà àwa náà wá tó gbà á fúnra wa tẹ́lómi bá ń sọ báyìí yọ ọmọ sọ nígbà tó yẹ kó ọtọmátìkì ni ètò ní kí n pèsè òkú pé tí wọ́n lé sí ẹtí òdo bá sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí òun ṣe lórí ẹ̀fẹ́ ni ṣẹ́dá àbùbù ọlọ́run ọmọ àtẹlẹ fún mi èsì ló ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ síbi nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá fẹ́ gbé wàlá tẹ́kùlù nọ́fẹ̀lẹ́tì harramallahu illa bil haqq. ẹ̀mí tọ́lọ́ ń fún lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ pa o. kódà múmi ní àtẹ̀sí èsì múmi yìí tẹ́ ń gbénú àwùjọ múmi ní ọ̀gbọ́dọ̀ lọ pa pé ẹ̀sí èsì múmi yìí tọ́ba pa ẹ̀sẹ̀ lọ́dá tíjọba bá ti mú ọlẹ́sọ̀ ìjọba wùjọ wa ló lè ṣe lórí ẹ̀ nínú ogun ẹ̀sìn tí wọ́n ti tẹ̀sí ara wọn lọ́dọ̀ ti ṣe pípa lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà sì ni ẹni tó ti níyàwó ní àbọ̀lọ́kọ tọ́lọ́ ti sì náà ọlẹ́tọ̀ọ́ tí wọ́n lẹ́nu pupa tọ́ba jẹ́wọ́ àbí èèyàn mẹ́rin kanú bẹ́ẹ̀ òtítí ọlọ́sọ̀rọ̀ náà àdìwọ̀sọ́lá olùkọ́ ọdún kan ló hàdí tẹ̀lé pé mọ̀ ní àtà àmì kò ní àdìyẹ kọ̀ọ̀kùrà. فليستتر بستر الله أو كما قال صلى الله عليه وسلم ẹ̀ ń bá ti kan nù ìkan ìtìjú ìwà burúkú yìí nínú yín ìyẹn sì náà kó láǹfààní ìdàgbọ́ ọlọ́run tó ṣe fún un ó ti wọ̀nyí pé tẹ̀lé àtúntì sọ́rí ìjẹ́ pé kọ́mọ lọ jẹ́wọ́ kọ́mọ ìdí pé wà á jẹ́ lóko pa ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn làwa ti wá sọ ní fífúyẹ́nu àwùjọ là ń pa á wù á kọlọ́nkọ́ sànù wa kọ́ bá kọ́ àwùjọ sí ọlọ́dẹ agbọ́dọ̀ gbá ẹni kankan àti pẹ̀lú ẹ̀tọ́ àwọn tó fi ẹ̀jẹ̀ dábà kan kọ́lọ́ ń rọ̀ fún wa pé ká pa wọ́n jẹ ọlọ́run tó pa wá láti ẹni pé sábà pa wọ́n ní ọ̀nà tó gbà dáa ní ká gbà pa wọ́n ọlọ́run tó dáa ká pa wọ́n jẹ tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó sọ fún wa pé ọ̀nà tó gbà dáa ní ká gbà pa wọ́n ẹ wá wọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò lẹ́tọ̀ọ́ fún jíjẹ kódà tẹ́jẹ̀ bá kán ẹ̀jẹ̀ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò sí ìfú ẹgbẹ́rẹ́ tọ́ba tọ́ba pọ̀ lára ẹ̀ tọ́ba fi kírun kò nírun ìwọ̀nba tọ́ba mọ díẹ̀ nítorí àmọ́ sàmójúkò bẹ́ẹ̀ èèkánná ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba ti gé ẹgbẹ́rẹ́ àìsílẹ̀ sínú mọ́sálásí ọba ó dìde ọlọ́ọ̀dúnrún ni torí pé tọ́ba ti kú lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ti dẹ̀gbé bẹ́ẹ̀ náà ní tọ́ba ẹ̀dẹ́ ènìyàn bá ti kú ó ti dẹ̀gbé ẹ wẹ̀ ẹ dáàbòbò sí sínú sàárè bó wa ló ti dẹ́kẹ́ nǹkan ẹ̀gbin yẹn làwa wa ń sọ di oúnjẹ lásán bí tá a máa fi sògùn bá a tún àwùjọ wa sí wọlá tó wọlá àánú rẹ̀ ọlọ́run bá tó pé dáálí kó wọ́n sọ àkùnbí ọlọ́wọ́ bá ń fi eléyìí ṣe wá àti fún yín kẹ́ẹ̀ni bá a ṣe làákà ìní o bóyá ẹ̀jẹ̀ sọjí torí pé gbogbo nǹkan lọ́n sọ yìí àǹfààní ní ọ̀jẹ̀ fún yín láyé àti lọ́run kì í ṣe pé ọlá ọlọ́run kan lọ́n fẹ́ kó lékún ló fi ń sọ eléyìí àbí ọlá rẹ̀ kan ní ọ̀fẹ́ kó dínkù ló fi ń sọ eléyìí bí kìí ṣe kó lè bá a já àǹfààní fún yín kẹ́ẹ̀ni gbígbèsè ayé rọrùn ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده dúkìá ọmọ òrukàn ẹ gbọ́dọ̀ súnmọ́ àyàfi lọ́nà tó gbà dáa títí tí ó fi bàlágà títí tí ó fi bàlágà tí ó sì mọwọ́ náà dẹ́fà owó rẹ̀ ní lọ́wọ́ ọlọ́run sọ́tọ́ ọmọ òrukàn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ òrukàn náà ní pé ọ̀lẹ kò ní máa ń tẹ̀sí kò ní máa ń tí fowó ṣe nígbà tí o ti bàlágà tọ́ba ti bàlágà kì í sọmọ orúkọ mọ́ tọ́ba ti bàlágà tó sì ní láàká ìtọ́mọ owó náà kì í sọmọ orúkọ mọ́ ó lè wà ń kó ọmọ orúkọ tó kò ní bàbá ṣùgbọ́n ní oṣù rí àti ìtọ́mọ orúkọ mọ́ ọmọ orúkọ tí o ti bàlágà tó sì ní dúkìá má jókòó lé tẹ́ ilẹ̀ bàbá rẹ̀ má lọ tà lẹ́yìn rẹ̀ ìwà àbòsí ìwà tó ń kúyẹ̀ tó ọba ti bẹ́ẹ̀ ọlọ́run ti dúkìá ọmọ òrukàn ẹ fà á lé lọ́wọ́ tó bá ti sásìkò ìgbà tí ọ̀sán tó náà ìgbà tó bá ti bàlágà tó sì nílá akẹ́yìn tó mọ owó ná ó ti mọ owó ti mọ tó tó sì ẹ fà dúkìá rẹ̀ lé lọ́wọ́. láàyè mi ọlọ́run ní ẹni tó náà bá ń bẹ̀rù láti tọ́jú ẹ̀rù ń ba ikú náà lè fọmọ téèké sẹ́yìn kọ́ ya bẹ̀rù ọlọ́run nípa dúkìá ọmọ òrukàn o àyè ní ọlọ́wọ́ bá fẹ́ pé náà lẹ́yìn iná yà kúló náà mú alẹ́ yẹ tààmà gbóná ni iná máa yà kúló náà bí ibu kúló ni mìíràn wọ́tà yẹ tó láwùn náà bẹ̀rẹ̀ yọ. dájúdájú àwọn tẹ́ ń jẹ dúkìá ọmọ ogun kan lọ́nà tí ọba dá iná ni wọ́n ń jẹ sínú nǹkan ara wọn. èyàn ò lè rí náà lẹ̀kọ́ máa gbé sẹ́nu èyàn ò lè rí oògùn náà lẹ̀kọ́ máa bu sẹ́nu ṣùgbọ́n nígbà tí ń jẹ dúkìá rẹ̀ ó pé ó ń dùn mọ́ gbà ó rò pé tóun ń ṣe òun ti mú jẹ ṣùgbọ́n tí ó ṣokùnfà tó bù ọ̀nà ọlọ́ọ̀ni yẹn. tọ́ba wa jẹ́ pé dúkìá ọmọ òrukàn pọ̀ kò tó é manage àdúgbò fi táìmù lẹ̀ fún ìwọ náà ti fi tẹ́ ẹ tiẹ̀ tó o fẹ́ máa ṣe tó o fẹ́ máa rówó ń bẹ̀ ajẹ́pẹ́ ọ̀sọ̀rọ̀ rẹ̀ nìkan nù àwọn òṣìṣẹ́ rẹ̀ ntọ́ ọba lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ńlọ lẹ́tọ̀ọ́ láti mú nípa májúmẹ́tì fóun bẹ́ẹ̀ lóòjọ́ tó bá lọ ti jẹ́ o lè jẹ ọmọ ìlú three thousand lójúmọ́ mẹ́jì ojú bá ń lọ tọ́ba jẹ́ pé ṣé oṣù ló ń ṣe túdúkẹ́ ọmọ òrukàn di ọlọ́pàá ní mójútó iye tó wọ́ láti máa gbà lóṣù nílẹ̀ ní kọ́ máa mú mẹ́jì ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tọ́lọ̀ bá fi ọ̀rọ̀ tó táyé ọ̀rẹ́ kó mójútó ń bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àjù gẹ́gẹ́ tọ́lọ̀ bá tó ń bẹ̀rẹ̀ tó ẹlẹ́ẹ̀keje ọlọ́wọ́ bá sọ pé wà áwọ̀ fún ìké ìlà wọn ní zánà bìlì kìsì láàánú tẹ́lifí fún náà sani ilá ọ̀sà àná. nǹkan òṣùwọ̀n tẹ́ ẹ bá ń wọ̀n ní kóńgò àbí tẹ́ ẹ bá ń fi ní wọ̀n tẹ́ ń wọ́wọ́ èsì ẹ̀kẹ́ tó wọ̀n bí èso. àwọn ìtẹ́ ẹ̀ kóńgò wọ̀n bí ráìsì bí gààrí àti oríṣiríṣi ẹ̀ máa ṣe ní iṣẹ́ ọ̀jẹ̀ déédéé ìdí ìyẹn bá wá rà náà ní kẹ ẹ tà fún ẹ má ti ká bọ́ pẹ́kí díẹ̀ ó lè bá àdínkù mẹ́ẹ̀ ní ìgbà tí ìyẹn ru ọlọ́run bá rẹ̀ fún pé kò lè tẹ̀ràn lọ́wọ́ fún àti bá tó fi jàmbá díẹ̀ o ibi tó lọ́wọ́ sì bá fi jẹ́ ẹ̀mú rẹ̀ sí náà nu ṣùgbọ́n wọn tó bá dúró lórí fọ́ọ̀mù à pé fún kálukú onáà ní tọ́lẹ̀tọ̀ onáà ní tọ́ bá tẹ̀lé àmú. àwọn eléko tí wọ́n ń kó fún wa ẹ máa wo bálẹ̀ tìyà máa yóò ṣe máa rí ẹ máa wo kálẹ̀ o ẹ máa yóò ṣe rí o ẹ ra tàǹtì ẹ ra kò wọn ní bára wọn kò ní jọra wọn bẹ́ẹ̀ ni àyè oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi ń sojoro ní ọjà tọ́jà pé nítorí ọba gbé lọ nítorí ọba lọ fẹ́ ra bẹ́ẹ̀ náà ló ti fẹ́ tí wọ́n bá ti ní iye ọba nínú ẹtì lè lọ kò ní kọ́ fún ọgbà o ó ti mọ tó wọn pa á sí ó sì rò pé òun ṣe ó sì rò pé òun ò rí mú jẹ ọlọ́run ẹni tó ní nǹkan tí òun fẹ́ rè tẹ́ẹ̀tì jọ dúnadúrà lórí ẹ̀ tó ti ti gbà ọwọ́ lọ́bọ̀ wa sọ yìí pé ìtọ́ba gbà náà ni ní iye tọ́ba san iná ló ní tó fi sínú ẹ̀ tí o sì ní mà ọlọ́run bá da ọtí ọ̀mọ̀ ni jẹ́ rẹ ó clear ọmọ ṣàlàyé fún o lè rẹ lómi ìfẹ́ ọ̀bọ̀ ọtí ń jẹ báyìí o ṣùgbọ́n tọ́ọ̀bà ń bẹ̀ lé o tọ́ọ̀bà fẹ́ bá nǹkan báyìí bẹ́ẹ̀ ń jẹ báyìí ni o ìtọ́ba fẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ sọ fún ọ yìí tọ́ba yàtọ̀ lọ́dọ̀ ẹlòmíì kọ́ sàkéjì lọ́ba gbé fún ọ. oúnjẹ rẹ ọlọ́wọ́ bọ́ mú abà ọ tí ẹnu kan bẹ tọ́ la lójúmọ́ tó ti bí ìyẹn ti mú tó yìí tí ọ̀jọ̀ mi. arísìkì rẹ ọlọ́wọ́ kúkú wa mo bá ọ. ntọ́ bá ti ṣètò olóòótọ́ sí àwọn èèyàn lè tó mú gọ̀ wọ́n kàn padà fún ọlọ́jọ́ wájú. ó lè jogún ọdún ó lè jogún ọdún lẹ́nu ní òtún ọwọ́ ọdún tí lágbájá báyìí tọ́ ń ṣe nítorí sọ náà mo bá mẹ ẹ tí mo tíráì lẹ́yìn rẹ̀ oṣù bá kẹ́yìn kọ̀ wá ní tó gbọ́ ọdún kò ní tó gbọ́ ọdún tó wọn máa wọ ọjà tí rẹ fún táwọn ọ. ọlọ́ọ̀ni ẹ ti kóńgò àti kó lè bá jẹ́ kí ẹ níjẹ́ alábòsí láàrú fún ọlọ́ọ̀ni àlàbọ̀ ẹ̀mí tẹlọ́rùn àti nítorí kápá o. ẹ mọ rò pé lè ilé ma ẹlòmíì yọ ọmọ ní yọ ọ̀fẹ́ gbogbo yẹn yóò ti mọ ẹsẹ̀ báyìí ayé lọ nìyẹn àwọn bí òótọ́ yẹn ni làwọn ti mọ ẹjẹ lọ láíláí àwọn àwùjọ yọ ọ̀fẹ́ yẹn ẹ bọ́lá ti ń fi ẹ̀sìn wọn hàn nínú báyìí lọ́dọ̀ ìjọba ọtí fẹ́ ẹ̀rí gbogbo wa ti jùlọ mọ́ ká ọlọ́nkọ́ bá wa tọ́kọ́ náà kó kún lọ́wọ́ ọlọ́wọ́ bá tó ń sọ fún ẹsẹ̀ wáyé bá kó tó ń fa àdìrú wàlẹ́ inú àtọ́lẹ̀ ní ẹ bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ déédéé ni ẹ máa sọ títí ń jẹ́ déédéé náà ní ẹlòmí ń gbà tó ti lè jọkọ ó ti rò pé inú lẹ́sìn kankan bá ti tẹ̀lé òun náà máa jàre sáà tó ń dọkọ ó rùjọ rẹ̀ wájú ọlọ́run ó lè ọjọ́ gbọ́dọ̀ jẹ̀bi gbà aya rẹ̀ tó jàre dá láre lásìkò tó bá jàre ń bá ẹ bá sọ̀rọ̀ déédéé ni ẹ máa sọ ẹ ti ọmọ rẹ̀ yọ ọmọ rẹ̀ lọ́sájà rí ni sáá yóò túlẹ̀ ní rẹ́gbẹ́dẹ́ ntọ́jẹ́ déédéé ní ẹsẹ̀ ọlọ́run wà láàyè jírí máa ń lè fún sànà àmù tóní àlàálà tààjìlù ìdílù wa akọ̀rọ̀bù lè tẹ́kọ̀ọ́ wa ẹ má torí pé kóòlù àwọn èèyàn kan kọ́ wá jẹ́ kóòlù lòlè jáde lẹ́nu yìí ẹ má ti bẹ́ẹ̀ mọ́mí ni àti káàmì ìjà. ọwá á ní pé ẹtí èdè mọ́mìnì lọ́jàre ọ̀wọ́ ajáde fún un pé ní ọmọ ìyá mi ni àbí nítorí pé ẹjọ́ wá nínú ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ ìsìláàmù eléyìí nínú ẹgbẹ́ yín lọ́wọ́ nítorí pé ẹgbẹ́ ni lọ́wọ́ á fi jáde fún ni ìyún òde náà ni pépépépé jáde fún ọlọ́run tí ò ní ti ẹ̀bí bọ́ àrí tí ò ọlọ́run ni ẹ gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ ẹ má tó jẹ́ ọjọ́ pé nítorí oṣù kórìíra èèyàn kan lẹ́ẹ̀tì wa máa ṣàbòsí ẹ rántí ọlọ́run ẹgbẹ̀rún ọlọ́run ìgbà yóò fẹ́ bá ti sọ̀rọ̀ jáde déédéé ni ẹ máa sọ wàlàwò káàdà kùrùbà kódà kò ṣe pé tẹ ẹ bá sọ̀rọ̀ déédéé yóò kórìíra bẹ́ẹ̀ tó fún mọ́ nípa ìdí ni àbí nípa ilé gbígbé ni kódà bí ọba anabi wa sallallahu alayhi wa sallam ọjà gbèsè kan yahudi ọba wa bá anabi wa sallallahu alayhi wa sallam inú ti ń bi lọba fa asọtálẹ sọtálẹ gbélé rẹ lọba fa asọ ó na anabi sọtálẹ gbé ó sì gbé onígbò ní gbogbogbò ní gbèsè o ìkànnì àwọn ti dìde ọmọ rẹ anabi wa sallallahu alayhi wa sallam sọ fún mọ̀rù pé èmi ní kọ́ kọ́ sọ fún kékeré mi náà máa san gbèsè ládìkù sallallahu alayhi wa sallam. tòótọ́ bí yan bá tún gbèsè ìwádìí kékeré yìí tún wá já yàn lọ́rẹ́ àdúgbò fasọmọ yàn lọ́rùn kò sí lọ́nà sọ́gbàdá ṣùgbọ́n kọ́mọdé pé tó ń bá ní fóun ó jẹ́ ń ya àìdá tó ṣeun dá àìdá yọ bọ̀ sínú dáadáa yọ tẹ̀sẹ̀ bọ́ra wọn anabi ọsọlọ náà àdìwọsọ àwọn àṣọ fún umar àtàwọn àṣọ èmi ní kẹ ẹ bá sọ̀rọ̀ ipe kí n máa tẹ gbèsè lásìkò ẹ fi òun lẹ òun lẹtọọ kan lórí mi táàbà sọ̀rọ̀ ká máa sọ déédéé ká máa sọ̀rọ̀ àbùsí ọlọ́run sọ fún wa bíi ahadillahi awuku àdéhùn ọlọ́run ẹ máa àdéhùn ọlọ́run àkọ́kọ́ tá a ṣe fún jọ́kìnrin àná tá a ti ìbílẹ̀ ayé tá a ló láàmú ọ̀sìn ká àdéhùn tó ṣe ń lé ayé tọ́jà tó ń gba àwọn ojú ẹ báyìí kí á lọ sáré ṣe wà láì ká láì fún mi láì bẹ̀rù ọlọ́run lórí ẹ̀rọ tó pé o. ẹlòmí ìjọba tajà yóò ti wò ó fún fẹ́ sàbùn tẹ́lẹ̀ yọba ti wà láì fẹ́ lọ yọba kọ́ lọ́ọ́ rí o iye tó rajà eré àá kí lọ fẹ́ fi kún lálẹ́ ìyá kí lọ fẹ́ fi lọ́dọ̀ ọlọ́run àdéhùn tó ọba ti tọ́ ọjà kọ ọlọ́run pé ní àdéhùn tó dáa tí èsè ti bàjẹ́ o ẹ ń bá sàdé ìbàjẹ́ ọlọ́run ránṣẹ́ tó kó pé yín o kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ o. ọlọ́run fi olóbi mi ṣe tí ọ̀dà àbọ̀ kó o ti sàdéhùn fún ìbàjẹ́ ní ìṣẹ̀lẹ̀ ní àwọ̀fẹ́ ni o kódà òbí torí ẹ̀gbà rẹ̀ kankan kò sí ká fara kankan fún ọdún kó ọmọ ṣe kó ìtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lọ ọlọ́run tó wá fún ibo òtílé rẹ̀ ò dé olórí ìbàjẹ́ ò dé ọwọ́ àgbàlára níwájú ọlọ́run ọlọ́ni dáálí kó ń gbọ́ sọ kó ń bí ilà àdàkùn sàdàkì kàrún ọlọ́run bá fi ilé ìtọ́ àkọọ́lẹ̀ fún kẹ́ẹ̀ẹ́ bá a ọlọ́run hádà wàsálàmù aláàbí yìí náà Muhammadin wa alihi wa الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن يأثر اكتفى أما بعد فقد تقدم معنا ست أشياء هي من جمل الوسواية العقل وقد ختمه الله ختمها الله سبحانه وتعالى في الآية الثالثة بقوله سبحانه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون adúgbòdì ọ̀dọ̀ ọlọ́run àtìtọ̀rọ̀ ìkẹ́ àìsí ìgbẹ̀fọ́ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àyà méjì tó sáájú yẹn àtìtọ̀ àtọ́lẹ̀ mẹ́sàn-án nínú àtọ́lẹ̀ mẹ́wàá àtọ́lọ̀ kó jẹ́ sínú àyà mẹ́fẹ̀ẹ́ta yìí èyí tí ọlọ́run bá ti parí rẹ̀ òun náà ní ìtọ́sọ ìkẹta nínú gbólóhùn rẹ̀ tọ́sọ sí wà á nà ha dà sọ̀rọ̀ pé mọ́tẹ́fì mà fẹ́fẹ́ ìlú rí anabi sọlọ bá àdìo sọlá sọfà wọn sàdí rẹ sọfà wọn jọ rẹ àwọn tí èsì jọ rẹ náà jẹ́ ń gbọ́ ọkọ fún wọn nígbà wà á nà ha dà sọ̀rọ̀ pé mọ́tẹ́fì mà fẹ́fẹ́ ìlú eléyìí ojú ọ̀nà tèmi iná ní fúláwà tọ́lọ̀ ń fi wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fi rán gbogbo àwọn ànábì ọlọ́run torí pé wa Muhammad sallallahu alaihi wasallam wá dé òfin rẹ̀ tọ́lọ̀ ń sọ fún pé àyẹ̀wò ma wa àtúmọ̀tò alaykum ni'mati wa raditu lakum al-islamu dinan ní hajj fọlá àti sọ̀tọ́lá tó ti káyìn tó jẹ́ pé ọkàn náà ló dé lọ́lọ́run ti sọ ayà kalẹ̀ fún ti parí ẹ̀sìn ọlọ́run tó ń sọ́dọ̀ làǹzà máa ká ní muhammed wa bá àdì ní rìjáàlìkù wàlá àti rọ̀tún náà láyé wọ́n ká sàmì ní ìdí. ọlọ́run ní àdébí wọn sọ́dọ̀ láà àdébí wọn sọ́dọ̀ ó ń lé ní òfin àwọn ànábì ọlọ́run kò ká nàbí mọ́ ní ìmọ̀lẹ́yìn rẹ̀ ànábì wọn sọ́dọ̀ láà àdébí wọn sọ́dọ̀ sọ́nu àdìgbà yìí pé ànàlà àáfìbù wọ́dà ànábì ìjàdọ̀ àdì èmi ní òfin àwọn ànábì ọlọ́run kò sí ànábì kankan mọ́lẹ́yìn ọlọ́run wá sọ fún àwọn kùrọ̀ àyè pé هو النبي صلى الله عليه وسلم تطيبه وأن هذا صراطي مستقيما أجوانا تنيريو تدوتو تسري كيوس وقع وقمع فاتبعوه ولكما تليوه ولا تتبعوا السبل أجوانا يلي يلي أبدا تليو فتفرق بكم عن سبيله tí wọ́n wàá mú ikú dáàlékún bọ́sọ̀ òbí làálàkùn tọ́kùn. ọlọ́run ti eléyìí ti wá àdìbò yín obìnrin sàtọ́lẹ̀ fún yín kẹ́lẹ́bà àbẹ̀wò ọlọ́run kẹ́lẹ́bà ní ìjẹ̀bù tọ́lọ́run. inú àdìsá ní wọ́n sọ́lá láàrin òṣèlú tí mo ti rí gbà wá. olú òṣìṣẹ́ ọlọ́run sọ́lá láàrin òṣèlú ọkà ayà ìfọ̀mọ́ gbọ́ ọkà ayà ìfẹ́ ọwọ́ apá ìlà kan sílẹ̀ gbọ̀ọ̀rọ̀ tó tún ìgbà náà látara ìlà yẹn ń fa ìlà oríṣiríṣi tẹ́gbẹ́ ọ̀tún tẹ́gbẹ́ òsì ní ìgbà tí ya ibi kalẹ̀ tọ́wọ́ àgbẹ̀ pé ẹ̀ka rè ẹ̀ka rè ẹ̀ka rè lóríṣiríṣi lọ́tọ̀ọ̀tún lóṣooṣù olóṣèlú ọlọ́run sọlọ́lá àlẹ́ wọ́n àtọ́ pé ojú ọ̀nà tààrà yí o ṣùgbọ́n wọn bí ọmọ ẹjọ́ náà ti yan báwọn ojú ọ̀nà yọ wàá máa jọ tọlọ́run ṣùgbọ́n ìsìn ń bẹ lórí ojú ọ̀nà kọ̀ọ̀kan tí ń fi àwọn èèyàn lọ rẹ̀ ó túmọ̀ sí gbogbo àdádálẹ̀ tí wọ́n fi ń jọ ẹ̀sìn agbọ́dọ̀ jìnnà sí i àwọn ojú ọ̀nà tí nìyẹn ìní nínú ojú ọ̀nà ìjẹ́ mọ́ nígbà tí ẹ̀ bá jí lójúmọ́ tó yẹ ọlọ́run ti fún un ọlọ́run ti fún ó ti ní kó wọn mọ́ sí wọn mọ́ torí pé sọ́dọ̀ ń sọ fún àlẹ́ sọ́dọ̀ ńlá àlè wọ́n fúnra rẹ̀ ní wọ́n àbú rọ́bùsọ̀tà àtà yá ìyàtà ìyàtà yìí máa fi ọlọ́wọ́ bá rẹ síkú èdè ànábì ọlọ́run o ànábì ọ̀sọ́lá ńlá àlè ọ̀sọ́lá kò fi jọ́ ṣe fọ́tọ̀ ńlẹ̀ kò fi wákàtí mára àrùn lẹ̀ tóbi lọ pàdé ọlọ́run bóńtì ẹ̀ṣẹ̀ wá jẹ́ ìlú olóòtú kò wà lóyè ìsìlámù ìpín náà lájọ ń dèjì àwọn míì nígbà kan pé àtẹ́bí ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ní àtẹ́bí wa mọ̀tò sọ̀rọ̀ báyìí nínú ẹ̀yìn jẹ́ máa bá jẹ́ wa olórí ni wọ́n ní àtẹ́bí ọlọ́run wọ́n ti ń tẹ́ ẹ lé bí wọ́n bá rí fáàsì gbogbo àwa mùsùlùmí yòókù wọ́n pé àwọn mùsùlùmí tí wọ́n bá rí fáàsì ra wọ́n ní àwọn mùsùlùmí amadíà àwọn náà láwọn ní kíra ẹ bá dìbò ni wọ́n ní ọ̀mọ́ wọ́n ti wọ́n mọ́sálásí wọ́n ti kírun báwa náà ti rí kírun kódà wọ́n tún ti fara balẹ̀ jà wá lọ tí wọ́n fẹ́ lórí ìbò wọ́n fẹ́ lórí ìbò ìkàlẹ̀ wọ́n fẹ́ lórí ìrùkù ti pa parí ó ti tán sára rẹ̀ ìlọ́lọ́run ti wà ń lọ o wà á nà á ojú kò sí fóònù tẹ́lẹ̀ ń bẹ̀ kò sí wá gbọ́ nínú yàrá o kò sí wá gbà kiri kan o kò sí wá gbọ́wọ́ kan bẹ́ o fọ́tẹ̀bìrú ojú ọ̀nà tọ́lọ̀ tó ṣe ìgbẹ́ kẹ́ tẹ̀lé wàlá tẹ̀bìrú ṣubúlà bàtà fárúrà tàbí kò hàn tẹ̀lé rẹ̀. ẹ má tẹ̀lé oríṣiríṣi ọ̀nà yẹ́lẹ́yẹ́lẹ́ tí ó wá ń mú ní kó ojú ọ̀nà tọ́lọ̀ dáàbí fún wọ́sọ̀ òbíbi

olórí wa kọ́lọ́kọ́lọ́ bá wa kọ́ ọmọ ẹgbẹ́ àwọn ọmọ rẹ bú kí wọ́n fẹ́ da ìlú ọlọ́run méje kí ìmọ̀ràn wọn jọ lọ́dọ̀ rẹ̀ wọlá tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run inú ìyẹn la wà tí òru bí ọlọ́run mọ́tà bá wa kápó lẹ̀ inú ìyẹn ni a wà tí òru bí ọlọ́run mọ́tà bá wa kápó lẹ̀ àìrí sẹ́yìn kọ́lọ́kọ́ bá wa kápó lẹ̀ àìrí náà ìkọ́lọ́kọ́ bá wa kápó lẹ̀ wọlá tóbi ọlọ́run rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله